má rẹjọ́ pa mi èmi gan lẹ́jọ́ lọ́wọ́ are you there are you there are you ooo má fẹjọ́ ṣe mí léṣe jàre kẹ́nìkan wà nílé báyìí sí wọn mọ̀ ń dúró de mo gbé wá sọ́dọ̀ girlfriend ẹni jàre hmm. oh, ok ẹ kí ló ti fẹ́ sọ fún mi oh ah, actually girlfriend ẹni ọdún àpò dé yìí o yeah a ń jágbe very soon sin because all of them kọ́ àwọn tó ń fẹ́ rẹ́fún fún ṣe so definitely tó bá ṣe tó bá ṣe parí nǹkan tó bá fẹ́ discuss àwọn máa kúrò nípa ni. ok ẹ̀yin gbọ́ ni wọ́n fẹ́ wo ṣáà pé táìmì wọ̀ bára dọ́gba àárọ̀ máa láàárọ̀ àmọ́ àlálẹ́ so it's not really anything that you can actually say òun dẹ̀ ń kún mi gbogbo time yẹn náà. lókun ẹdújọ bí ọmọ ẹdùn ọ̀kan ń bá bí èjì wọlé tọ̀rìn wá. èjìlá èjìlá mi èjìlá mi ọmọ tó gbọ́dọ̀ balẹ̀ bàbá ọmọ tó gbàgùnlẹ̀ ìyá ọba kìsì ó bẹ́ sílé alákìsà ó sọ dilé aláṣọ. èjì rẹ̀ èjì rẹ̀. hello hello hello kẹ́ni kẹ́ni hello kẹ́ni wo máa bọ̀ máa bọ̀ ń ta sẹ́sẹ́sẹ́sẹ́. à ah, ká máa lọ bí ti báwo kí ló ṣẹlẹ̀ what's going on. bàbá máa bọ̀ ń ta sẹ́sẹ́sẹ́ jọ. ok ok ok mo ti gbọ́ mo dà mo ti gbọ́ mo ń bọ̀ mo ń bọ̀ ń ta sí i'm coming outside now mo ti gbọ́. máa lọ bí ti báwo. káwá máa hello baby báwo ni what's up báwo everything She wàá okay. I was actually on my way out táwọn ṣe call me sin ni ó ní pé ká máa lọ mm. instead so I was kind of rushing out bó ṣe wọlé. why why tó ṣe ń lọ o mọ̀ wípé torí ti ẹni mo ṣe rush go. níbi tí mo wà tí mò ń bọ̀ nílé to come and meet you so why you leaving. I understand but he just called me and said we have to go right now so I'll be back trust me. Hmm? I'll be inside. You know I love you, right? Hmm? That's my baby. Uh-huh. I'll come check it out later. Sugar. Me look by sugar. All I'll make sure I come and see you. ṣe rush kúrò níbi tí mo ẹdújọ bí ọmọ ẹdùn ọkàn ń bá bí èjì wọlé. Táíwò àkílódé tó yẹ pè mí bẹ́ẹ̀ pé kí n sáré máa bọ̀ ká máa bọ̀. <laughs> wo wo tó bá tẹ bèrè lọ́wọ́ mi èmi máa ń sọ fún ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀ i'm telling you. Um, um, tell me mo ń mo ń gbọ́ kí why. Um, ọmọ kan ṣe pé má má worry má worry but thing is o ò fi ọmọ yẹn ṣó ti yẹ kí ló I mean, wọ́n máa worry at least ó yẹ kó mọ̀ pé ìyá kan ló bí so mi ò lè rí gbẹ́lẹ̀ kí n sọ pé kó lọ wọnú ẹ̀ ó ah ó lè fẹ́ ah, there should be a reason. àmọ́ ah, ò lè fẹ́ sẹ́kẹ́ ni ò lè fẹ́ ah ò lè fẹ́ mọ̀ ah I wish I can talk but oh, lè fair. Oh, lè fair. ah oh, lè fair. Oh. ṣé mo ṣe fẹ́ any genuine reason. Uh -huh tó lè fún mi pé mi ò lè fọmọ yẹn máa fẹ́ o kò jẹ́ sí nǹkan tí nǹkan tó lè ṣe. Ah. kò sí nǹkan kí nǹkan tó lè ṣe sí. èjìlá èjìlá mi èjìlá mi ọmọ tó gbọ́dọ̀ balẹ̀ bàbá ọmọ tó gbàkúlẹ̀ ìyá. kí ni nǹkan tó ń ju ẹ lọ́wọ́ tó fi jù mí ẹ ṣó mọ̀ pé o ní problem o ní ìṣòro ìṣòro ńlá ìṣòro ńlá ló ní o ah, ah, kí ló rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ tó fi sọ fún ìkejì ẹ yí pé ọmọ tó fẹ́ fẹ́ o fiancé ẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ kí ni nǹkan tó rí lọ́bẹ̀. ẹ wo dáàdi ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ gbọ́ nǹkan tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ owó ìkẹ́ sọ pé mo ní wàhálà owó ìkẹ́ sọ pé mo ní ìṣòro i don't care ẹ mo gbà pé mo ní mo gbà pé mo ní èmi mọ ìdí tí mo yẹ sọ pé kẹ́hìndé ò lè fi ọmọ yìí sẹ́ẹ̀ kò lè fẹ́ẹ̀ àṣé mo máa rí gọ́tà lẹ́tì máa sọ pé inú ẹ̀ ní kó lọ gbà ni òun náà mọ̀ jẹ́ kó gbà. ah no kò lè fẹ́ dáàdi kò lè fẹ́. ó máa fẹ́ kò lè fẹ́. màámi ẹ gbà mí ah màámi ẹ gbà mí now what's all this. ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ kí ló dé tó nǹkan pa ìpè kò lè fẹ́ kò lè fẹ́ kí wọ́n ló bí ló jẹ́ máa pàṣẹ fún. granny ṣe fẹ́ gbọ́ ẹ wo at this point in time mi ò mi jẹ́rìí nǹkan tó wà wọ̀nyí ni kẹ́ sọ. So nǹkan láwọn yìí ni kẹ́ sọ bí èmi ṣe wà yìí o as long as I live kẹ́yìndé mọ̀ nǹkan tí mo lè ṣe o ó mọ̀ nǹkan tí mo lè ṣe o èmi ti sọ fún ẹ pé o lè fẹ́ ọmọdé yìí o o lè fẹ́ o mi ò ní lajú mi lẹ́kọ̀ọ́ fẹ́ o because ó yé mi o ó yé mi. ẹ kí ló yẹ tó jẹ gbàgbọ́ ẹ kí ló yé mi tẹ kò lè fẹ́ kí ló yẹ gbàgbọ́ lè fẹ́ ó dẹ̀ sọ fún kò lè fẹ́ tó fẹ́ rẹ̀ ti kì ní ẹ̀ láti fi ṣe nǹkan tó fẹ́ ṣe. kò lè fẹ́ ah mo lè fẹ́ mo lè fẹ́ yes ó dá sọ nǹkan reason yóò fi lè fẹ́ sọ fún wa. èmi mọ ìdí ó yé mi a ti mú ọjọ́ ìyàwó láti àyìmọ́yé oṣù ó wá kojú kan lẹ́nìí ó wá ní kò lè fẹ́. nǹkan tí mi sọ yìí o. tó bá dẹ̀ jẹ́ ipò fẹ́ ká ṣe ìyàwó yìí papọ̀ ǹgbọ̀n náà ó yá bò mọ́bìnrin wa lẹ́nìí lẹ́nìí ó ti yá wa. ìrìnàṣà sọ fún mi pé mi ti rẹ́dì ni mo ti sọ fún Kẹ́hìndé o ò lè fẹ́ ọdún and oh. that is it. ó máa fẹ́ daddy kò lè fẹ́. ó máa fẹ́. kò lè fẹ́. cherry daddy eh? i know what is wrong Taiwo is jealous. Eh, eh ó ń jealous ni ṣebí mi àti ẹnìyàjọ travel out ń gbà yẹn wọ́n deport ẹ̀ ni. ẹ̀yin wá jẹ́ tuntun ṣé ẹ jẹ́ tuntun. gbogbo nǹkan tó ń ṣe é school gbà yẹn ni mo mọ̀ mo kàn ń wò ní i don't want to say nothing mo kàn ń wò ní gbogbo nǹkan tó ń ṣe é gbà i know everything everything ni mo mọ̀. wọ́ọ́ wọ́ọ́ wọ́ọ́ wọ́ọ́ má lọ síbẹ̀ rárá rárá ó mọ mí o gbogbo àná ìyẹn ti bá dà ní everything yẹn ti bá kò kọ̀ mí rárá mo sọ fún ẹ eye to eye Skendi ò lè fẹ́ ọdún and that's final àbẹ̀tì gélé mo máa fẹ́ ọ lè fẹ́ dáàdì kò lè fẹ́ ọ ọ máa fẹ́ mo léyìn ò lè fẹ́ yàn ọjọ́ ìbí fẹ́. ó máa kọ́ tí mo lè ṣe o ó máa kọ́ tí mo lè ṣe o lè fẹ́ léyìí o tó bá yẹ pé wọn mí ni ẹ. no problem bó torí lè o lè fẹ́ léyìí. ó máa fẹ́ ó máa fẹ́ ó lè fẹ́ ó lè fẹ́ ó lè fẹ́ ó fẹ́ nù. dáàdì kí lè fẹ́ ṣe. àìwọ̀ bó bá lọ́rọ̀ ó lè fẹ́ ọmọ yẹn mo ti sọ fẹ́ o ó lè fẹ́ I don tell you something òkè kí wọ́n máa rí lójú ẹ̀mí mi wàá rí kó máa rò náà àwọn máa wò ó lè fẹ́ mọ̀ yìí sẹ́ òkè ó dáa náà. ṣe ti rọmọ yín. ẹ yí sókè kẹ́hìndé. máa fẹ́ kò sí nǹkan tó máa ṣe. wo ohun tẹ máa fẹ́ wà lẹ́yìn ẹ bíi ké ni bíi ké máa wò ó tiẹ̀ máa mi ẹ wọ ọmọ yín ó kàn jealous ni. ó jọ jọ lọ síbẹ̀ ṣé ẹ rọmọ yín àwa là ń sọ̀rọ̀ tó work out yẹn o. ìfún ìyá ẹ ló jáde. ìfún ìyá ẹ. èmi wípé bí àwọ̀ bí ìlara díẹ̀ díẹ̀ kan ó ti wà lára ọmọ yìí ṣé ẹni kó jẹ jáde. ẹ tẹ sílẹ̀ inú ibi tó lọ yẹn á ṣojú èmi pẹ̀lú ẹ reason tó fi sọ pé kò ní fẹ́ reason tó fi sọ pé kò ní fẹ́ èmi e, pẹ̀lú ẹ o gbọ́dọ̀ sọ fún mi o gbọ́dọ̀ sọ fún mi màá mi o gbọ́dọ̀ sọ fún mi sẹ a. ọ̀rọ̀ àgbà bíi kò ṣẹ́ lówùrọ̀. àná ni iṣẹ́ ẹ̀ bí o pé o pé bíi bíi náà ó wò lánàá ẹ̀wọ̀n bọ́dá jù wá sí ọdún náà. Eh, àná mo ní ìbéèrè méjì kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí. ìkíní ẹ jọ̀ọ́ kí nìdí ẹ̀ tí táyé ṣe máa sọ pé kíkọ́ èdè máa fẹ́ ọmọ mi àwọn méjèèjì ríra wọn kó tẹ́ra wọn lọ́rùn wọ́n dẹ̀ láwọn fẹ́ẹ́ fẹ́ra wọn a aláyọ̀ nílé yín àwọn obìnrin náà foríkorí àní kọ̀mọ́tẹ́rì wọbẹ̀ ọkọ àfẹ́sọ́nà àtìyàwó àfẹ́sọ́nà kò ní ṣòro paramu tí ẹ ṣe wá dé lẹ́rù kí ló ṣẹlẹ̀ gbọ́ngbọ́n ẹ̀ láyé mi. ẹ wò ó bó ṣe yẹ yín náà lẹ́nu bó ṣe yà wá náà lẹ́nu ẹ ṣe rí ọmọdé ò lè ṣiṣẹ́ ọmọdé ò lè ṣe kọ́ má ṣiṣẹ́ ọmọdé aáwọ̀ ló fẹ́ wà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n àtìyànjú ẹ̀ àti sẹ́tù gbogbo ẹ̀ so wedding wedding máa continue a máa ṣe wedding. ẹ ṣó dá yín lójú ìbéèrè kejì ni ọgbẹ ṣáàṣì máa ṣe wedding. ṣebí mi ni bàbá wọn. ọ̀rọ̀ ti yọjú. dáàjì a máa ṣe wedding tó wà lẹ̀. torí a ti fi lé kọtí àti ìfọ̀nà òkà a dẹ̀ ti ná owó àti pèèyàn lọ́tún pèèyàn ló sì gba máa ṣe nǹkan ibi táwọn máa délé ayé wa ìkọjú wa wá ti wà. ojú mi ti ń dájú ṣẹlẹ wà fúnra la wa ti fi lékọ tí a ti fọ̀nà lóka nǹkan tá a ti fowó rà lọ́mọdé ṣé aṣọ tá a mú ni a fẹ́ dá padà sí èkó àìsó ẹ wo ẹ fọkùnrin balẹ̀ a máa ṣe wẹ́ẹ̀dẹ̀ lé ká fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ ìyàwó àìkú náà ti rọrì ìyàwó ti rọrì ìyàwó wọn ni wẹ́ẹ̀dì ti dé ká fọkànbalẹ̀ ẹni bọ́ lẹ́nu ẹ̀ ó máa ń dé jújú báyìí lọ tó bá wà lọ́dọ̀ mi wá ń díje jù báyìí. ìyàwó lẹ̀lẹ̀ papọ̀ ẹ̀ ti wá balẹ̀ lára. ṣé wọn eh, wà ní jẹun báyìí? Ilé kan ló fún ọ ló jẹjẹ rí. Ọmọ nǹkan tí mo jẹ. Ọmọ ọdún lọ. Ọkà ni. Ó ti dìyà láti wọlé àṣà àná mi. Ìjọ ìyá alárin. Ọmọ alárin ah, ni bàbá. Ìṣòro náà ti gbọ́ sí ìyá rẹ̀ dáná. O ṣé màá jà. O ṣé thank you so much. Ẹ kú ìjókòó àná. Yes ma, yes ma. Ẹ wo ká ṣàmà ṣe sùúrù pẹ̀lú ìrọ̀ náà kan fẹ́ báyìí sí wa la fà kí la ni. àyè máa ní kí kájí ògbọ́dọ̀ fẹ́ yà wọ́n ó kọjá ayé um, wọ́n ti ń bọ̀ so ẹ dúró díẹ̀ dè wọ́n. okay sure. Ah, yeah. Yeah. Yeah. Uncle T, Gale, what's up? Jewa. That's the mommy, Joe. Well, okay. Um, well, okay. Uh-huh. Ṣé kò sí o? Kí ló dé tẹ̀ wọlé tẹ ní kán wá pè mí bọ́ síta? Ẹ bó ti wọlé náà. Kí n wọlé kí n wọlé kó ba lè fògùn dèmí mọ́lẹ̀. Ah, ọdún nínú oṣì oṣì wá gbogbo kíní tó lọ ń pàfọ́ọ̀mù gbogbo abakadabra tó ń pàfọ́ọ̀mù tó ń di àmọ̀tẹ́kùn kìnìún àti gbogbo ẹ̀ wọn gbogbo ẹni mo mọ o ó dẹ̀ yẹ ó yé mi o ó yẹ ó yé mi gan. I I don't understand you. Kí ni nǹkan tẹ́ ẹ̀ sọ ọ̀rọ̀ yóò yé mi? Oh, you don't understand. And you want me to make you understand? Okay, Orúbí àmì ọmọ, Orúbí àmì ò tí ì gbọ́ gist ẹ̀. Ẹ curiosity náà ló jẹ́ kí n find out. Ìpè first boyfriend ẹ̀ ó kú mọ́ ẹ lórí ni. Second boyfriend ẹ̀ ó yá wèrè ni. Ìkẹta ó dédé jókòó tó bẹ́ẹ̀ sì máa sásọ̀ swa mo bẹ̀ lórúkọ náà fi kejì mi lọ́rùn sílẹ̀ fi kẹ́hìndé lọ́rùn sílẹ̀ o lè fẹ́ o lè fẹ́ kẹ́hìndé kò possible o lè fẹ́ kẹ́hìndé ah! máa wọ ọmọ ẹ lọ́wọ́ gidi gan ni èmi ò gbádùn o mi ò gbádùn o lè fẹ́ kẹ́hìndé. uncle taiwo ẹ ní sùúrù ìjọ tó rọ náà tó bá ní ẹ̀ṣẹ̀ kan tí mo ṣe yín ti tẹ́lẹ̀ ah. máa apologize ẹ jọ̀ọ́ ẹ má ṣe lè fún mi i love your brother. ah love yourself in fact love your neighbor so that you can love yourself at the same time fi kẹ́yìndé lọ́rùn sílẹ̀ kí ló ń ṣe èmi ló ń ṣe nollywood lọ́ àtún pẹ̀lú gbogbo ọ̀rọ̀ kàkàkàkà tí mo sọ kalẹ̀ bàtàbàtà tí mo sọ kalẹ̀ ẹ̀sìn kò múùfẹ́ rárá òun ṣe bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan tó ṣẹlẹ̀. gbogbo sọ̀rọ̀ yóò jẹ mi ni. tí o bá ti kúrò lọ́nà èmi máa fi mọ́tò gba ẹ̀dá. gbogbo mo máa ń gbá mọ̀tẹ́kùn o mo máa ń gbá mọ̀tẹ́kùn. ló kọ́lé ọlọ́run máa jẹ́ kéèyàn rogun alátakò báyìí o. no no no no no no no ah, look here Agbaje. ìwọ fún rẹ mọ̀ pé mi ò ní gbaru owó bẹ́ẹ̀ yẹn eh, báwo ni n ò ṣe kí n ládéhùn báyìí a sọ nǹkan seventy thirty wa dé sí ìgbà tó owó ti fẹ́ jáde wa sọ pé eighty twenty ni why why eighty twenty ń sìn ah mi ò ní gbà yẹn o mi ò ní mi ò ní àánú àwọn ẹ ẹ wo màá pè é padà sọtúgbọ́ màá pè é padà kẹ́hìndé kí ló dé. dadi ẹjọ́ táwọn mo bá fi sùn yín dadi Taiwo has the guts to go to my fiance's house kó máa threaten ẹ sọ pé kó fi mí lẹ̀ for what reason. kí lẹ jọ fà pọ̀ kí ni nǹkan tó wà láàrin ẹ̀yin méjèèjì àbí kí ló ṣe fún tó máa fi lọ sọ́dọ̀ girlfriend ẹ̀. dáàdì ọ̀rọ̀ yé mi i don't understand mi ò mọ nǹkan tó rí tó fi insist pé kí n má fẹ́ ìyàwó mi and that's my fiance. ṣé ó ní ẹlòmíì tó fẹ́ fún ẹ ni nígbà tó bá sọ pé kó má fẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí. i don't know. wò lókè ẹ ìwọ fúnra ẹ mọ irú ọmọ tí Táíwò jẹ́ mo dẹ̀ mọ ìwọ àsọmọ dáadáa má wàá gbé wa Táíwò wọ̀ ẹ kí ni kí lẹjọ́ ń fà kí ni kí ló máa fà tó. dáàdi mi ò mọ̀ it's getting to a stage dáàdi ṣé mo pé tẹ bá ń tìyàn tẹ bá ń tìyàn tó bá dára ògiri ó máa fèsì ẹni yẹn padà it's getting to that stage and I can't take it anymore. Kẹ́hìndé ìwọ náà máa lọ síbi ògiri ibi ilẹ̀kùn ni kò máa lọ mo sọ pé mi ò fẹ́ wàhálà what's all this now ẹ ti Táíwò ni mo ṣe rán ìwọ náà tún gbé títí ẹ dé sìn ìwọ tí mò ń pè lọ́mọ jẹ́jẹ́ o tún fẹ́ gbé wa jàgídíjàgan wọ̀ what's all this ṣe fẹ́ kí lápátẹ́ṣọ̀n ni ṣe fẹ́ fún mi lápátẹ́ṣọ̀n ni jọ ń torí ọlọ́run mi ò fẹ́ ìjàwó àti táìwò ó mọrú ọmọ tó jẹ́ o ó mọrú ọmọ tó jẹ́ o tó bá ń bọ̀ kó yàgò fún please. talk to him daddy ẹ bá táìwò sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀. tó rọ ọmọ tí mò ń bá sọ̀rọ̀ ẹ ọkùnrin sì wà lókè o fẹ́ jà bí. ọ̀dà kẹ́hìndé má bínú má bínú ṣó ti gbọ́ wá jókòó tì kí wọ́n mú ẹ̀wà fún Daddy, I'm not in the mood. Mi ò mi ò wà in the mood right now. Probably màá kọ̀ lọ sí yàrá mi and I'll be fine. Màá wà okay. Ṣàmájà kò fi ọkàn rẹ̀ balẹ̀ mò ń sọ fún ẹ o. Mo ti gbọ́ dáàdì. All right, dáàdì ṣé dáàdì. Okay. Yes sir. Mi ò sọ pé kó lọ máa fa wàhálà pẹ̀lú kejì ẹ o. Okay dáàdì mo ti gbọ́. Yes sir. Ìjì rẹ̀ ara ìṣògùn ẹdújọ bí ọmọ ẹdùn ọkàn ń bá bí èjì wọlé tọ̀ mí wá. wọ́n ti sọ fún ẹ kò sì ti máa bí ẹ tẹ́lẹ̀. bọ̀bọ̀ yẹn wọ́n ní ó ní ọ̀sà definitely wọ́n rò pé ṣé wọ́n ní plumber tó bá gbé ìwò sínú ọkọ ẹ̀. ṣẹṣẹ àti ìwé àtòrí ló fi máa fún yín. Mm. Ah! kí mo ṣe báyìí kí ló kọ́ sí ọwọ́ mi kí mo ṣe báyìí kí ló ń ṣe bẹ́ẹ̀. dókítà dókítà dókítà. kí ló ń ṣe bí. kí ló ń ṣe báyìí. go get me the the Prozac. kí on, mo ń ṣe bí báyìí. Prozac wait. kí ni mo ń just calm down hold on kí ni handcuff wá lọ́wọ́ no eh? wà Emma ma okay. No, i'm waiting please. hold on you'll be fine you'll be fine ẹ calm down yes calm down okay just. No, i'm waiting. hello this is so uncalled for ẹ took it in. just calm down. zagadat zagadat ah, ẹ rí i pé mo pè yín urgently. Mm -hmm because you have a very urgent matter at hand mi mọ̀ bóyá ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí t-boy yeah our t-boy the same t-boy. yeah èmi gbọ́. kí ló Be gbé wa Uh, sorry ẹ mọ̀ mi mọ̀ bí take care of take up I heard that his own pale gangan biological father carry and go psychiatric hospital to say the guy dey mentally depressed. impossible kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ kò lè ṣeé ṣe T-boy can never be mentally retarded. Ah, ẹ wá mi i know say T-boy e dey rugged on his own tọ́ba uh, lọ price ẹ̀ lọ́gọ́ pay wo mi ẹ̀ gbogbo ìtẹ́yìn sọ pistol glace sọ yìí o anybody tó bá ti crayfish wà ajé ìyá ẹ̀ máa collect at the time now. ilé kí ló ṣẹlẹ̀ ẹ̀wọ̀ àfọ̀ mẹ́ta ló ń pè mẹ́ta fọ̀ bí sinmi pọ̀ ṣe lè gbéyàn lọ ẹ̀ ó lè pààyàn ẹ ká lọ síbẹ̀ mọ́kọ́ dúró tata fún ọ i no get time baba. guys guys ẹ calm down okun owó ruru káwa ruru let's assume pé gbogbo nǹkan tán tí ẹ ti ń sọ nípa T-Boy let's assume pé òótọ́ ni i want every one of us to know one thing tí ojú bá ti ọ̀rẹ́ ẹ̀ tí o sọ pé ojú ó tiẹ̀. gbogbo àlejò tí. àìní tí ju ta olúwẹ̀ láwọn ni. so um, at this point i think we need to do something right now. Zagadis! Zagadis! Zagadis! Zagadis! Zagadis! Smash him once that again. One more time. One more time. No, no, no, no, no. One more time. No, no, no, no, no. Because it's my fault. Yeah, for the squad. Zagada. Zagadi. Zagada. Zagadi. Now get the F up. Let's do it. Get up. You, you, you don't just move it. Move too much. Get up. ọmọ tó gbọ́dọ̀ balẹ̀ bàbá ọmọ tó gbàgùn lẹ̀ yíyá ọba kìsù amen and you guys are ṣeun gan ẹ ṣe really appreciate gan ah ah man Even that you guys came to my rescue I'm mi ò fẹ́ gbàgbé see. sí ilé ìwòsàn ògòdì pátápátá ni ṣá. ah okay What ti yé mi náà though if you turn the table around your máa will. pé okay fine Why bá yẹ pé mi position wọn màá ronú quickly. pé kí ló dé tí bàbá yìí ń ṣe bí me, báyìí but tèmi yé mi i know the reason why i talk say kenny no fit marry this babe kò lè fẹ́ and i still stand on my ground kò lè fẹ́ kò gbọdọ̀ fi ọmọ yẹn. Ah. wàá gba yìí tí ó ní láti sọ̀rọ̀ báyìí ah, why you dey thank us kò yé mi kí ló ń dúpẹ́ fún tagbe any one of us falling into that you know, victim definitely mo mọ ìwà ṣe ju báyìí lọ you no get ẹni tí a ṣe gbàgbé ni pé we share the same soul the same spirit had the same blood. Tọ́lání, kí ló ń ṣára ti sọ? Pé ò lè no no no, you can't do that now. Ó ní kó máa dé bíbá ìbá eleven pé kẹ̀dẹ̀ sẹ́ndì ire owó mọ́tò sí ẹ̀, mo ti TV here now. We náà. Ó dẹ̀ sọ And now ti can see. ànáwó àlè kàn sìn, ó wá sọ pé o wá mọ́. No na, ó dà pé o understand nǹkan tí mo ń tra láti see look at. Ẹ <clears throat> eh, reason o mọ̀ kí normally mi kì í send mọ́tò náà kó tó lè kó máa wá bọ́ ilé tí mo send mọ́tò kó tó lè kó máa wá yìí sìn ó ní reason ó ní reason ó gbọ́dọ̀ débí lẹ́nìí ẹ ó ní àwọn kankan tó wà very very vital ó ti yẹ àwọn kan tó wà very very vital ẹ wo tó fi gbọ́dọ̀ débí o lè wá mọ́ lóòótọ́. gbàjẹ̀dí mo ti mu ṣọ̀ràn mo ti gbé mólì mọ́ mólì mo ti gbé mo ti gbé bàbà. Ah, ó ní kọjú. ah what's up now. Ah, how you doing. i'm doing fine. ah joko, jókòó jókòó ah, ah oh, jókòó náà ọdẹ. jókòó ń kó. joko tẹ Ah, ah. ìyàwó tí bọ̀ tí bọ̀ ikọ́ looking good today o. <laughs> as usual t-boy wa t-boy oh Saturday. Um, the other hostel the kò ní the, dé jókòó dé. mo ti ń tún àìmọ̀ bẹ̀ látàrọ̀ kò lọ. o because ìgbà tó máa jáde last by the phone wà bẹ́ẹ̀ only ní pé tó máa ti débi tó ń charge bí wọ́n ń charge the phone lọ́wọ́ ni má fọ́ ìsílà mm. kì í fóònù ẹ̀ lọ tó bá ti rí miss call ẹ̀ á pè padà tó ṣe yẹ. ti wà orí Um, kí ni kí n fi ṣe alálejò. Mm, mo fọ́n ní ìṣà òwò jẹ́ kí n sọ fún ẹ ó ṣe máa sóúnjẹ fún wa létà àwọ̀ ẹ̀gúsí lẹ́yìn ló máa jẹ wàá bá mi wá ẹ̀bà ó ti yẹ but for now àkọ́kọ́ mu nǹkan kan náà tó bá kọ́kọ́ mu nǹkan kan ẹ̀ kọ́kọ́ yẹn wá balẹ̀ kí ni kí n bẹ̀ kẹ́sì. ẹ̀yin ọkùnrin ẹ má wọrí mú wọn kí ẹ o lè wà ókè mi tèmi bá wà bàbá ọkọ lè ní jẹ́sì wọ̀ ah. ó ti yẹ o lè lè débi kò máa ti jú àti di fámìlì ó ti yẹ nǹkan tó máa sọ ní kó sọ pé èmi kémi gbé ẹ níbẹ̀ wàhálà tó pọ̀. Ah, ẹ ṣe sá. <laughs> yeah give me five minutes. Who is it? Ah, Moyo. Wale. Not busy. Bọ́ọ̀lù. Ẹ wo ṣọmọ pé ó ṣe mi. Kí ló ṣẹlẹ̀? Ǹjẹ́ ìpè kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ mi? ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ìwà àti ọ̀rẹ́ ẹjọ́ plan tọ́rẹ́ ẹ fi rape mi. ọ̀rẹ́ mi lè wèrè owó náà ọ̀rẹ́ mi. Ah, ah. ìwà àti ọ̀rẹ́ ẹ̀wò lẹ́jọ́ ń gbélé kúnlé of course. kí ni ṣe fẹ́ sọ pé òun mọ̀ ni ṣe fẹ́ sọ pé òun mọ̀ ń pa ẹ̀ ṣe pé ṣe máa ṣe ń ṣe nìyẹn. ẹ kúnlé rape mi ṣe bí wọ ni mo wá wálé ó dé bèrè pé kí ni mo fẹ́ mu mo dẹ̀ sọ́kọ́ tí mo fẹ́ mu fún mi ìmọ̀ pé ó ti fi nǹkan sínú ọtí fún mi tí mo fi sùn lọ. kí ni ṣòfẹ́ ló mọ̀ ni. kò lè rí ibẹ̀. Ah. Ah. Ah. <laughs> Ok, ok, <laughs> ìjì rẹ̀ ìjì rẹ̀. ṣó wá yìí reverse ball mi dá padà uh, free on black on black. ysd wúdi kúdi ẹ eh? parẹ jọ parẹ. bẹ́ẹ̀ sì move. ṣé o ń ṣe èrè mo ní o parẹ́ bọ́bọ́. what's up with you. kí ló ṣe náà. Bro, why you can't dey woody? Ah, ah, Kileto Jojo here now. Why be saying that the woman wey me? I dey carry na dey enter your eye. Why? So now because of woman I e come here, I e come dey barging wey I dey have fun. did they do you now? did they do you now? Have you forgotten that? We share the same brotherhood, the same spirit, the same blood, the same soul. But not the same women. Oh. Not the same women. See, even a woman i fit give you one right now You ìwọ lóbìnrin máa ń jọ lójú mẹ na because of that babe you come come here come dey see i don't want you to forget about hierarchy the fact that we are friends does not give you the right to disrespect watch your next action nigga you share the same thing everything the same women same blood same spirit and the same soul brother to brother man so t-boy calm down <laughs> calm down yeah. guys ẹ má bínú pé mo pè yín ní impromptu and this is not the time for argument mi ò fẹ́ kẹ́ argue àbí kẹ́ prolong whatever i'm gonna discuss with you guys right now mi ò fẹ́ kẹ́ explain anything i don't want you to explain anything all i want right now is peace àwọn yorùbá náà máa ń sọ wípé àìfàgbàfọ́ nìkan ni kò jẹ́ kí ayé gún tí ewúrẹ́ ò bá dẹ̀ ṣe bí ewúrẹ́ kí àgùntàn ṣe bí àgùntàn we won't come to a conclusion what i'm trying to say is this whatever it is between you guys i understand your pain and i understand your pain I want you guys to squash whatever it is. I don't want any explanation. As the power confide in me, as the Zanga in this Zaga, I hereby authorize you guys take a squash, whatever it is. Let the let the peace reign, the brotherhood, one love, one spirit, one soul. See, I just share. Come on, you guys should share right now. Um, T-boy. The point is, I want you to go straight to the point. What exactly do you want us to do for you? Um, nǹkan tí mo fẹ́ at this point ni pé mi ò fẹ́ kí wedding yẹn kó hold. zagadis. zagadas. zagadis. zagadas. wíníwíní lójú orogún. Kenny. Kenny, wọ́n á ṣe látàrọ̀ báyìí kẹ́ni ọkọ ìyàwó kẹ́ni kẹ́ni. mò ń bọ̀ ọ̀rẹ́ mò ń bọ̀. kí ló ṣe látàárọ̀ náà àwọn anumọ́tò à ń dúró díẹ̀ kí ló ṣe tó tí o ti bọ́lẹ̀ bọ́lẹ̀ ká máa lọ náà. mò ń wá aago lọ́wọ́ ni mò ń bọ̀. aago bọ́lẹ̀ àwọn jones wọ àwọn dẹ́sì bàbá àbọ̀ wọn wà numọ́tò akọ wà nuwọ́ àṣẹ kíá náà tó bá bọ́lẹ̀ mọ̀ ní kúrò mi báyìí o. She's àwọn ọ̀rẹ́ mi wà ló tẹ̀ náà jọ tó fi lọ píìkì wọn wọ́n wà láì ṣe gírí junction wá gbé wọn wá sí ní wọ́ọ̀ jọ tètè bá lọ ọ̀fẹ́sà wáìsì lọ gbé ẹ wọ́n wà ní tẹ̀sán ṣe gírí ẹ̀rọ bá lọ píìkì wọn jọ. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wow ó wà òkè wà òkè ṣùgbọ́n ṣùọ̀ ní pé ìyàwó ẹ̀ máa fọ́n ẹ̀jọ̀ ẹ̀ lọ. <laughs> kò ṣe lówùrọ̀ á padà ṣẹ lálẹ́. ìgbára sọ́jú ẹbọ rírò ẹbọ rírò. kílẹ̀ tó tó ṣìkà oréré ti bàjẹ́. sà kò yé mi náà sà bá ṣe driver kúrò ní estate àti drive five minutes làwọn obìnrin àtàkì wa sà bẹ́ẹ̀ ni sà ẹ eh, ibi iwájú bẹ̀rù iwájú ṣọ́ọ̀bù yẹn ń la bàbá yẹn sí ẹ ó kìsà ó kìsà ọ̀rẹ́ ọ̀gá wa ń kọ́ báyìí. ọ̀gá oṣù wo ló ń bèrè lọ́wọ́ mi tí mo rò tí mo lórí tí ságbà ni mo ságbà báyìí mo bèrè ọ̀gá oṣù lọ́wọ́ mi. mo rò bí ẹjọ́ lọ ni. ẹjọ́ lọ wèrè wo ni. drive mọ́tò jà kúrò bí jà kúrò bí jà kúrò bí. kí la máa lọ sọ́ọ́ ọkọ mi ṣé orí ìrònú yìí ló ṣì wà. Hmm? Ah, ayé mi o sọ gbogbo kan tí mo sọ ò gbọ́ ìrònú lòun wà mú bí omi. mi ò ronú. rántí bp blood pressure. ó dà tó bá ní mo ronú ṣé kò tó rò ní ọjọ́ wedding wàá kí grab ọkọ mọ́ ṣé ó ṣẹlẹ̀ ríran wa ni àmọ́ gbọ́rọ̀ ẹ̀rí lágbègbè tá a gbà ẹ̀ kó wa lọ torí tèmi bẹ̀rẹ̀. ẹ lóòótọ́ kò ń ṣe nǹkan tó dáa kò ń ṣe nǹkan tó dáa mọ́ kò ń ṣèwọ ló wáyé kó tiẹ̀ wá jókòó ronú tó bá ní kéèyàn kan máa ronú nulẹ̀ mi ni o. ìdí. ah ìdí ni pé ṣé ìwọ mọ̀ páwọn ará ará àdúgbò àti gbogbo àwọn tó wà ní agbègbè wa lè máa rò pé èmi ni mi fẹ́ kí wọ́n ṣe wẹ́ẹ̀dì. ẹ wo ẹni tó bá wo oníkàlùkù kúrò tínú ẹ̀ bá ti mọ́ sọ́dọ̀ ọlọ́run kí tó kulẹ̀. wọ́n lè máa wò ó pé èmi kọ́ ọmọ òbí pé mi fẹ́ kí wẹ́ẹ̀dì ṣe é ṣe o mi fẹ́ kí inú ẹ̀ dùn o torí ẹ̀ lèmi ṣe sọ pé ìwọ kọ́ ní ìrònú tọ́ sí èmi ló yẹ kí n máa wà á mú. mo ti gbọ́ mi ò ronú mọ́ àgbégbà tó wá mú mọ̀rọ̀ wá ó dàá mo ti gbọ́ ní kí n máa ronú kí ló a lè ṣe ọ̀nà wo la lè gbé gbà kó yé mi ni ṣé pé mo kàn déédéé ń ronú. ṣé o mọ̀ pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn kọ́kọ́ sọ sí mi lọ́kàn. kí ni ẹ bóyá kí n lọ sọ́dọ̀ àwọn àna wa kí lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé kí ni nǹkan táwọn náà rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó rọ̀rọ̀ ìjọyàn lójú ó yàyàn lẹ́nu. àbí ọ̀tá tó bá jẹ́ pé tó rú náà nìyẹn tó máa fi níyànjú tọrọ ẹ̀ máa fi lójú ọ̀tá. tílẹ̀ ọ̀la bá ti ń mọ́ ibẹ̀ ni máa rìpọ́ọ̀tù sí ká lè gbọ́ tẹnu wọn náà ẹ bóyá kí n wá lọ bẹ ẹbú oúnjẹ náà pé o ti jẹ kankan léèmù. ṣé tó ṣèfọ̀rọ̀ oúnjẹ ẹlẹ́nu máa jẹun ibi ìkọ́tí ìbára ẹ jọ̀ọ́ please what have I done Kid ni mo eh, today is my wedding day ẹ jọ̀ọ́ please please ẹ jọ̀ọ́ kí ni mo ṣe kí you better stay calm and stay steady I am crazy you feel me just calm down. Taiwo. Taiwo, so ìwọ organize àwọn boys kan ṣe irun kan báyìí fún mi Táíwò ah Taiwo, wàá regret it Taiwo, you will regret this I promise you that wàá regret it ah dáàdi màá gbọ́ sílẹ̀ Taiwo. I'm gonna let dad know everything all these things you're doing I'm gonna let him know kí ni gbogbo nǹkan tó ń ṣe yìí what is all this. wò ẹ kò wọ mi ta ló ń regret ẹ báyìí sìn ta ni ó fẹ́ ṣe wedding lẹ́ni tí ó lè sìn bẹ́ẹ̀ ta ló pe àwọn èèyàn ọjọ́ tẹbí tará ní pé kàn wá bọ̀ wọ́n ṣàyẹyẹ ìgbéyàwó tí ò lè síbẹ̀ ta ló regret ẹ̀ báyìí sìn you or me èmi ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ni màá win I told you right Yẹmi Táíwò I win always. Hey! Sorry, sir. Sorry, sir. Ah, be very careful. Listen up better stay put and respect yourself. If you don't, I'm gonna put this law through your brains and dirty the entire floor with your brains. You feel me? I ain't joking. Zagadis. Zagadis. Zagadis. Zagadis. Zagadis. Ìpàtà pọ̀ mọ́ ọ̀bẹ̀rẹ̀. Àbúrò pọ̀ mọ́ ọ̀bẹ̀rẹ̀. Gáàdì kèsì ẹ sọ fún ọmọ àwọ̀ pé kó ṣe jẹ́jẹ́ kó má bàa T-boy what is the next line of action. ọmọ tó gbà dọ̀bálẹ̀ bàbá ọmọ tó gbà gúnlẹ̀ ìyá. mo fẹ́ kí a tọ́jú eh, kẹ́ni kó máa bá wa ṣeré until further notice. Zagada. Zagadis. Zagadis. Zagada. Zagadis. Don't you? Hey, move. Um, ẹ wò ẹ ẹ kú àfaradà ẹ ẹ má bínú ṣe rí àwa náà ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí a ti fi tó àwọn ọlọ́pàá létí àwọn ọlọ́pàá dẹ̀ ti bẹ̀rẹ̀ investigation in fact wọ́n ti lọ sí hospital tó ti kidnap Kẹ́hìndé wọ́n dẹ̀ fi ń yé wa pé ehm, àwọn tó wá rescue eh, Taiwo. the same set of criminals àwọn náà ló wá kidnap Kọ́yìndé ṣé pé ká fọkàn balẹ̀ àwọn máa make sure pé àwọn máa arrest gbogbo àwọn ọ̀daràn yẹn ṣé ẹ lọ fọkàn ara yín balẹ̀. ẹ dúró ṣé nǹkan tá ẹ̀ sọ fún mi ni pé Táíwò ó lọ́wọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí. ẹ ọ fẹ́ dà bẹ́ẹ̀ ọ ah, ah. fẹ́ dà bẹ́ẹ̀. Táíwò ah. ṣé nǹkan tí Táyé ṣe ó dùn mí o irú ìwà wo nìyẹn kí ọ̀dájọ́ ọjọ́ ìnáwó síwájú kọjọ́ kòrè kó wá jẹ́ pé ara léèyàn ló tún máa máa ṣèyàn irú wa yẹn ò dáa. ẹ wo ẹ ṣáà má bínú. ẹ ẹ kọ́ ni kí n má bínú ní dáàdi ẹ wo inú bí mi ẹ wo gbogbo àwọn èrò tó wà náà àwọn tó wá láti Canada mi lè ka wọn àwọn ọ̀rẹ́ mi tó kúrò US tó fi ṣe wọ́n lẹ̀ tó wá torí wedding tẹ bá rí agbọ́ wọn lásán wọ́n dẹ̀ mú gbogbo àwọn bàjẹ́ fún mi ẹ wá ní kí má bínú. ẹ wo àná mi kò ṣe é tó tèmi kò dùn é tó mi àmọ́ ẹ fi Táíwò lẹ̀ o ẹ filẹ̀ pẹ̀lú mi orúkọ tá a máa sọ ọmọ ẹni inú ẹni ló ń gbé ẹ ríran wò. máa ń lọ ẹ wò èmi gan mọ ipò máa dùn yẹn nítorí pé àwa gan ẹ ta ni Táíwò ó ń dùn wáyé pé ó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ọmọ ẹni ò ṣáà ní burú ká lè fẹ́ kùn pàjẹ́ but mo mọ̀ pé ọlọ́run máa ṣe ní rere ẹ wá jẹ́ kí n fi kinní kan dá yín lójú ṣe rí déètì ló yẹ but mo mọ̀ pé lágbára ọlọ́run a máa tún ọjọ́ mi mú tí kò dẹ̀ ní sí ọwọ́ irú eléyìí tó ṣẹlẹ̀ ẹ má bínú mo fi ọlọ́run tẹ̀ ń sìn ni mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú tẹ́ bá délé ẹ bá mi sọ fún àwọn ará wa tó kù wípé kan má bínú àtọ́jọ́ mu. ṣe rí déètì tá a máa tún mú yẹn ní kò pẹ́ kò pẹ́ ni kì í ṣe déètì tó jìnnà jù ah, èmi kan ohun tó ràn jẹta orí mi ló dálé tí mo ṣe ń kiri pé tó níyàwó yìí ẹ fọkàn yín balẹ̀ ṣẹ́gbọ́ ẹ máa kàn rémi ní girama arúgbó báyìí máa ní girama ara rémi máa ní táwọn ọ̀rẹ́ tèmi gan-an tí wọ́n ti ṣára jọ àmọ́ ẹ fi gbogbo yẹn lẹ̀ ṣíṣe ní tolúwa ẹ báwo wà ní ìyàwó mi ń kọ́. ìyàwó yín lẹ béèrè bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà mọ bọ́rọ̀ wẹ́dì ṣe máa ń rí lára obìnrin ẹ kàn ń sọ pé ó dùn yín ni kò lè ẹ́bà dùn yín tó wa ọmọ yìí ti pèrò ó ti gbogbo àwọn ọ̀rẹ́ náà ti dáṣọ wọ́n jókòó báyìí tó ń mú gold ni. ẹ̀yin náà lẹ́yìn máa bá wa ṣiṣẹ́ yẹn iṣẹ́ kí ni ẹ bá máa pẹ̀tù sínú pé kó fọkàn ẹ balẹ̀ Mama, ẹ̀ kan sọ bẹ́ẹ̀ ni ọmọ yẹn wà nílé tó ń wa ẹkún mu. Ah, ọ̀rọ̀ pẹ́ taṣọ kiri kan àná ọmọ wà nílé tó ń wa ẹkún mu ó da orin wo ni kí n kọ fún pọ́tó. máa máa ṣe ilé ọba tó jó. máa yín lọ ṣe rí aṣọ yẹn náà náà ṣì máa wọ̀ níjọ́ tá a bá tún ọjọ́ mi mu ẹ ní kọ́ máa ti kọ́ máa ti wọ̀ àbí kọ́ máa ti fọ̀rọ̀ mm. ṣe ti gbọ́ ọlọ́run á ṣe kẹ́hìndé ní rírì fún wa. ọ̀rọ̀ àgbà bí kò ṣẹ́ lówùrọ̀ ọkọ mi pẹ̀lẹ́ ṣé wọn ò gbẹ. ọ̀hún fún ọkàn mi mọ́. ẹ káyọ̀dé mo fẹ́ fi nǹkan kan dẹ́ lójú sórí gbogbo àwọn tó lọ́wọ́ sí wọ́n ṣe kidnap ẹ̀ gbogbo wọn ni màá bá ná tán bí owó màá make sure yìí pé eh, wọ́n rẹ́wọ̀n he màá sì wọ́n dé bèbè ẹ̀wọ̀n báyìí so má wọrí ìwọ máa wèmí pẹ̀lú wọn kó tó di pé ìjọba fìyà tó tọ́ àti tó yẹ jẹ wọ́n èmi fúnra mi á fìyà jẹ wọ́n mi ò tẹ̀ níwò yí pé Táíwò mọ̀ sí gbogbo kidnapping tó ṣe so má wọrí fèmi pẹ̀lú wọn lẹ̀ fèmi pẹ̀lú wọn lẹ̀ màá bá wọn ná tán bí owó. nítòótọ́ ó ṣe kókó kéèyàn bá wọn ná tán àmọ́ ètò jẹ èmi lógún jù yẹn tìyàwó yẹn bá ṣe máa mọ́jọ́ mi nítorí pé etí mi ti kún àwọn ẹlẹ́nu màrí máa sọ tó ti sọ ẹnu wọn di àdá àdá lẹ́nu tálíkà tó ti fi ń ṣán gbó lọ́wọ́ báyìí ẹ̀ẹ́n dájọ́ ìyá mi ọkọ̀ rẹ̀ rú ẹlẹ́rù báyìí wọn ò sọ wọn wá fẹ́ ká mú ọjọ́ ìyàwó yẹn ní kò pẹ́ kò pẹ́ ká dojú ẹ mọ́ mi ṣe mọ̀ you guys are in the best position to pick a date so my Jackie and your daddy decide on that. ẹ wo kẹ́hìndé máa pe àwọn fámìlì ìyàwó ẹ̀ so ọjọ́ tabajọ mú títí alẹ́ yìí máa jẹ́ kó mọ̀ ṣó ti gbọ́ pẹ̀lẹ́. Tuesday because right now I mean, I mean they were in good position to choose má wọrí màá bá àwọn àánú mi sọ̀rọ̀ nǹkan tó bá sọ màá jẹ́ kó gbọ́ ṣó ti gbọ́ pẹ̀lẹ́ yà no problem. fọkàn ẹ balẹ̀. ọ̀rọ̀ àgbà bí kò ṣẹ́ lówùrọ̀ á padà ṣẹ̀ lálẹ́ ìgbáràn sójú ẹ̀gbọ́n. How are you? Fine, sir. Um, I'm asking after um Agbeti Street. Do you know where that is? Oh, go straight. Turn by your left. That's where Agbeti Street is. Oh, that's where it is? Yeah. Wow. I like the way you speak. What is your name? My name is Okini. Okini. Okini. What does that mean? Needle. Needle. Wow. Whoa, needle. Okay, I see. Uh, let me give you something for doing that for me. Mm, thank, thank, you so sir. much. Are you gonna be my friend? Yes. You sure? Yes. You promise? Yeah. Okay. Thank you so much. Have a good day. Bye. macaroni fifteen naira ẹran méjì fifteen macaroni fifteen naira ẹran ah, méjì rice fifteen naira macaroni fifteen naira ẹran méjì. àbọ̀tà alágẹ̀mọ́ bá dá lóṣù akẹ́ńgbà drum bẹ́ẹ̀. èdè rẹ̀ rárá ìṣògùn ẹdújọ bí ọmọ ẹdùn ọkàn ń bá bí kejì wọlé. eléyìí máa kọ́ ẹ̀yìn àgbà tó máa ń rọ ọmọdé jẹ lọ́gbọ́n. ọba kìsù bẹ́ kẹ́sẹ́ ó bẹ́ sílé alákìsà ó sọ dílé aláṣọ. èjì rẹ èjì rẹ. ọmọ ẹdun ti ṣe orí ó ṣàárọ̀ àwọn ìbáṣedé ó tí ṣe ẹni jù ọmú pọ̀ kíkan ó já bẹ́ẹ̀ yẹn ṣé bí tí mo ti lọ́wọ́ ká fast now kò tó mò ń lọ sí meeting máa ọkùnrin máa ń ṣiṣẹ́ ni ó ti yẹ báyìí. My friend. Hey, hey, what's up? How are you? Good, uh, my mom. This your mom? Yetunde. Tell me, how come? Ló this pàdé. Yetunde. Mọ́mí, wọ́n ti wà ń bí. káàsán o ẹ ra o ẹ pẹ̀lẹ́ o ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ níbo lẹ ti wá ta lẹ béèrè ẹ ń béèrè yan ni. ẹ jẹ́ ẹ̀yin làwọn wá mà. èmi kí ló dé kí ló ṣẹlẹ̀ mi ìmọ̀ yín rí mi ìrojú rí. ọmọ ẹ náà ni ìṣòro ní ìtọ́wọ́ ẹ̀ ní bọ́pọ̀. ṣọmọ yìí. ìwọ náà ò dẹ lánú sọ̀rọ̀. ṣọmọ yìí tó dúró. ẹ ẹ ká sọ̀rọ̀ orúkọ mi ni Yétúndé èmi ni girlfriend ọmọ yín Kenny so nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti bíi two weeks nsìn mo máa ń sùn ó máa ń rẹ̀ mí mo máa ń tutọ́ so ìgbà tó tẹ̀yọ̀ kọ́ ṣẹlẹ̀ mo bí a malaria ni mo wá lọ sí hospital wọ́n wá ṣe àwọn oríṣiríṣi wọ́n tẹ̀yọ̀ kọ́ ṣe malaria test fún mi so later wọ́n wá ṣe pregnancy test fún mi ìgbà tí test máa wá jáde wọ́n wá discover pé mo ti lóyún two weeks so òun ni mo fi wá sọ pé kí n wá. ó mà ṣe o yé ìyẹn ló wá ń kálòlò kálòlò látẹ̀ẹ̀kan <laughs> bó ṣe máa ń ṣe èèyàn nìyẹn màìdíà a máa rẹ èèyàn láti inú a máa mú ni lótútù ẹyin kó ayọ̀ ló jẹ́ fùdílé yìí nǹkan ayọ̀ ṣe bóyún náà sọ́kò ní. <laughs> ẹ lẹ́ yà ẹ kú oríire ẹ kí ló wá ṣẹlẹ̀ tẹ́fí wá pé ó mọ náà ọ̀dọ̀ wọn tó fún ẹ lóyún ni ló ṣe wá wá bí. kẹ́ni ló fún mi lóyún kẹ́ni ò dẹ̀ sọ̀rọ̀ náà tó bá ti pọ́ màá lá ẹ̀ ń gbàjú ojú yẹn ò lè fi ríràn lọ́sẹ̀ ó yà wọlé rọ ìṣó wọlé báyìí kọrí sílé ó fẹ́ sọ̀rọ̀ ó nọ̀rọ̀ lẹ́nu òpònú ayírádà tí ò dá kan mọ̀ nígbà tó gbọ́ kẹ́ni lẹ́nu ẹ̀ èmi láì kìíní kìíní ṣe èèyàn lọ́rùn torí ti bá tiẹ̀ báyìí tó wà fún igbógi ó nínú ẹ̀yìn ajábọ̀ ah! màmá ẹ̀yin bá kú oríire ọmọ yín lóyún lójú ẹ̀yìn ẹ̀yin náà wàá mú tẹ̀lé wálé ọkọ ẹ ṣe sọ fún pé ibi kọ́ ni ó yẹ káyìí mọ̀ pé irú ibi kọ́ lẹ́yìn lè wá hmm. ọ̀pọ̀lọ́wọ́ bí tó tutù ẹ fẹ́ bá sí ẹ wá wo gbogbo àdúgbò báyìí ẹ rí i pé bẹ́ẹ̀ bá fẹsẹ̀ bá dí ìfọ̀kànbalẹ̀ dé fún yín bàbá ńlá irọ́ nítorí ọmọ tèmi kọ́ ló lóyún fún. àwọn ah, èèyàn pé kẹ́ni sísọ. tó bá tún sọ mo dábàá mi kọ́ lọ lóyún fún ẹ̀yin olè jájà tí màmá ẹ lójú tì o ẹ lójú tì ẹ wá joyè sàmútẹ̀ làjígbéga ẹ tẹ̀ lọ́mọ yín kiri tí ẹ níṣẹ́ ni láti bá tẹ̀ lọ́mọ kiri pé máa foyún wẹ́lọ̀ tètè mú ìyá ẹ kó o mú gbàbí tẹ ló ẹni tó fún ẹ lóyún kó o mú gbàbẹ lọ. má fi nǹkan kúlẹ̀ fún mi tó bá tó bá mú mi ẹ ní kìlọ̀ fún màmá ẹ kìlọ̀ fún o. màmá ẹ̀rọ tọ́lọ́run ẹ̀dẹ̀ ru ọjọ́ iwájú. bẹ́ẹ̀ ṣe sí. ẹ̀yin gangan nìkan ẹ̀rù tọ́lọ́run ìkànnì ó bá yé ẹ̀yin èèyàn báyìí ó bá yé ọlọ́run ẹ jẹ́ kó yáwó èèyàn ó yé eyín ó yé eyín ẹ fẹ́ ti oyún wá ọmọ tèmi lọ́rùn torí fẹ́ ti rí irin lọ́dọ̀ ọmọ mi ò lè yálé oní kò lè yálé tálíkà tálíkà ní akúṣẹ̀ rádaràda akúṣẹ̀ ni yìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo rí pé tuntun ayẹ̀wò ẹ wo ẹ jẹ́ kí mi wá sọ fún yín o ṣé ẹ bá pẹ́ tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó bọ́ta màá kọ́kọ́ tú ajá sílẹ̀ fún yín àkọ́kọ́ fi yín dá bàtà sí lára kí n tó wá kí n tó wá pe sójà sí yín àwọn sójà ò rán yàn ṣẹ́ ọ̀rọ̀ ràn ẹ̀yin kẹ̀. kò sẹ́ẹ̀dì lọ́wọ́ yín màmá iṣu ẹni nítọwọ́ ẹ̀ níbọ̀ kù òun ni ò gbọ́ràn ni ò ríran kò sẹ́ẹ̀dì lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ rò kẹrù ọjọ́ ọ̀la. Gbàmá kéde lòlò yẹ pé bó kó bá sọ fún yìí. Ọwọ́ tèmi yá o, màá dá ìgbà màmá ẹ̀ lọ sẹ́ẹ̀. Àníkẹ́ mú ọmọ ní. Ẹrù tọjọ́ iwájú o. Ọjọ́ iwájú kọ. Ẹrù tọjọ́ iwájú o. Ọjọ́ ọ̀la ni. Ẹrù tọjọ́ iwájú o. Àwọn olùyẹ. Olójú kòkòrò lè ìwọ mi dà pọ̀ mọ́mọ́tọ́ sàmútẹ́lá gbígbé àwọn onírà ó kọjá ìwà gbígbé wọn gbẹ ó fọwọ́ bó ń báyìí á rò fún gbogbo ọgbẹ ilé olówó lọmọ wọn wọn á ṣí èrè méjì. Yìtúndé. nígbà tí mo ṣọ́ ìgbé possible best mi jọ́ ti grandma lé mi kó lọ́dọ̀ yẹn láti terminate oyún ọmọ yìí omi ò rí ṣe so láti fi sílẹ̀ oyún ọjọ́ yẹn ni mo fi bí ọmọ tó wà lẹ́sẹ̀ yẹn really ṣé pọ́ mọ́ mi rèé how Yétúndé Yétúndé má bínú má bínú Yétúndé kò easy mi ò lè parọ́ fún ẹ Yétúndé it's not easy and I know ó yé mi má bínú I'm very sorry. kódà wọ́n pè mí ní ìyàmọ́ yá jẹ́ mi. mo mọ̀ nǹkan tó ń sọ yé mi but láti gbà yẹn náà it hasn't been easy for me ṣé kàn máa wò mí. ìmọ̀ gbà mí kẹ̀ ojú máa ń lọ bèrèbèrè àbí kí ni gbogbo kàtìkàtì táwọn bíbí ń bá mi fà tí mi ò bá máa rí ìgbéyàwó ìṣe pẹ̀lú Kẹ́hìndé kò má sẹ́ni tí mo fẹ́ fi dájọ́ nínú ẹgbẹ́. ta ni ẹ. èmi ò kíni ló gbà lálejò. ìwọ kíni ìwọ kíni kónkóló yìí náà ló ń pè é lókìní jọ kí ló fẹ́ òkìní. I am here to warn you mo fẹ́ kó jáwé lórí ọ̀rọ̀ kẹ́hìndé if not gbàdúgbàdú àdúwọ̀ àgbàdo lọ́wọ́ ẹ̀. <laughs> ẹjọ́ bó la tún já sí wá ọ̀dọ̀ àwọn Ọlámídé ló ti ń bọ̀ ṣé ò o ti ṣìnà òkè ni àbí kí ló ti pera ẹ̀ ah, jọ́ o èmi ò fẹ́ mọ tó ti wá o mi ò dẹ̀ fẹ́ mọ ẹyẹ tó ṣu ẹ́ bọ̀ bí mo ṣe ń wọ̀ ẹ́ ó dà pé o ti ṣìnà àbọ̀wọ̀ mi ò yí ẹ báyìí èmi ló wá dúró síwájú ẹ̀ tó fọwọ́ láyà tó sọ pé ìwọ kìnnìkan kìnnìkan jọ kí ló dé èmi àti ẹ̀pọ̀ ṣé mo mọ̀ já ẹ̀rí ni. mo rí i pé òun mu ní kékeré èmi náà má lè jẹ́ kó yí ẹ wípé mi ò kéré nú ayé see read my lips I am not your mate tí ṣàǹkó tó bá ń paraba tó fagirò kò yá kò ṣe bí kí n láti are you getting me tó bá tiẹ̀ wá sọ pé igi kan ó fẹ́ wó lóyún pa kò ṣe bí ti igi ewédú tiẹ̀. kékeré labẹ́rẹ́ ń kéré kì í ṣe mú ìfadìyẹ mi lè kéré lójú pọ́nmi kì í ṣe bẹ́ẹ̀ I am not your mate. ṣá àwọn oní hip hop náà kọ́ ló fọ̀ ni because I don't understand you. It's fine. Oma máa bí ẹ láwọn ìbéèrè méjì kan. Tó bá dáhùn dáadáa, bẹ́ẹ̀ máa mọ̀ pé máa yé ni. Ta ló ta ló kọ́kọ́ wà gbò. Ọ̀sọ́bìkì ló kọ́kọ́ bí gbò. I am here to warn you. Ó fẹ́ kó jẹ́ olórí ọ̀rọ̀ Kẹ́hìndé. If not, wàá kọ́ di nínú iyọ̀. I will see you later. ta lọmọdé àti pé bọ̀lẹ́ ọkọ ìyàwó ẹ jẹ́ bèrè lọ́wọ́ ẹ ìgbéyàwó tá a fẹ́ ṣe tá a mọ́jú ẹ̀ sọnù ẹ̀ ń lẹ bá preparation dé. ah mo ti bá popsi sọ̀rọ̀ so àwọn náà ti pe commissioner of police so uh, on that day there will be a lot of security and me and my baby will be fine. Eh, n bá ń sọ̀rọ̀ preparation security kọ́ lè mi ń sọ̀rọ̀ ẹ̀ pa ẹ̀ torí igi gogoro má gùn mí lójú àtòkèrè la ń wò ẹ àbí n tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná àwọn òfẹ́ jẹ́ ó ṣẹlẹ̀ ibi táwọn àti gbéṣẹ́ kọjá ibi tẹ́yìn ń sọ yẹn àti débẹ̀ àti kó mbẹ́ ẹ̀yà àṣẹ máa gbẹ̀yìn débẹ̀ kẹ́yìn tó kúrò ṣọwárí àwa ti sọ fún àwọn ọlọ́pàá wọn ẹjọ́ mẹ́rin tó bá kù kò pé àwa máa tẹ̀lé lẹ́yìn wọn wá sọ pé àwọn fún wa ní oṣù mẹ́rin lé tán máa fi ṣọ́ ìyàwó àtọkọ ọ́ní moon ọ́ní sky gbogbo ẹ̀ kò sí wèrè so ẹ̀yàwó ẹ̀ tó rẹ́rìn ẹ̀gbọ́n mi tó jẹ́ náírà gan-an lára mi. ìwọ ọmọ àgbákò yìí tún ti débí ó tún wá mi débí báyìí ṣé mi ò sọ fún kíkò tẹ̀ lẹ́yìn rẹ̀ wá ṣé mi àti ẹ̀ṣájú wà ní ṣàwárò kan náà ni tájà bá ń sinwín kó yá mojú olówó ẹ̀ o torí ẹ̀ ò bá pé abẹ́ta kó padà síbi tó ti wà o. My name is Okini ṣe rí arábìnrin yìí tẹ́yìn ń pè ní Odoayo her name is Akeke scorpion in the kingdom of darkness tó ti wá. kí ni gbogbo pátìkà tó o sọ ta ló bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ ayé ọ̀hà. àbátà alágẹmọ bá dá ló ṣàkẹ́ ń gbà ah! olójó ń gbòdù àwòjáwò lọ àwa máa gbá omi torítorí torí pé ìfákífá kan kò lè borí òfin odùkodù kan kò lè borí èjì èjì ogbè bàbá ifá. ọjọ́ kí ló ń bá fún mi lọ. dẹ̀ wò Kenny talk to me Kenny Kenny ó bá mi pè náà ó dẹ̀ wò Kenny Kenny Kenny please now. The baby bá mi Kenny. What is going on? Ah. ṣẹlẹ̀ báyìí. ọ̀ọ́ congratulations congrats ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni. má bínú ṣùgbọ́n hmm? i'm so sorry about everything hmm? ṣùgbọ́n má bínú sí mi i know you went through a lot má bínú sí you know i love you so much. ó ṣì wà lọ́kàn mo mọ̀ pé tí mo bá ṣe báyìí sí kò ní fẹ́ wá mo hmm? thank you so much i love you. Huh? Thank you. She's an evil bride. Hey, she's an evil bride. Rárá o. Ìyàwó ló ṣèjì o. Déètì ò ṣèjì o. Kódà aṣọ yìí ni mò ń gbé bọ̀ báyìí. Mo kàn yín lára tán. Ṣé pé kí ló dé tíyàwó ṣèjì? Tí bá dọ́dọ̀ ẹ̀, ìyàwó ṣèjì èmi á ṣàlàyé fún ẹ kì í sọ̀rọ̀ orí fóònù mo ti ń gbàṣọ yín bọ̀ báyìí. ẹ mọ́mí ẹ wò máa kàn drop yín síbẹ̀ yẹn ni o nítorí pé mo sọ fún yín tẹ́lẹ̀ mo fẹ́ dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi lórí ti wedding tá fẹ́ ṣe náà ni. ìyẹn náà bu bí o bá o ṣáà drop mi síbẹ̀ nínú kinní kan ọmọ wa gbé mi ọkọ rẹ mi kó a drop. tèmi gan bá tètè ṣe tán mo lè wá gbé yín padà ah, ṣe because àwọn pípín yẹn ti máa máa dúró dè mí ẹ lọ eh, wọlé ẹ lọ wọlé. Ah, máa bí mi lẹ́jọ́ tí ò lọ.